iye kan lábàáhùn tí òjò mẹ́ta lọ òun ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí orí yìí ti kú ẹ̀ mọ́ dùn iye kan lábàáhùn tí òjò mẹ́ta lọ àwọn mẹ́ta yẹn is ìjàpá tortoise àtàlábàáhùn ẹlẹ́ẹ̀kẹrin tí mi ò fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ but bẹ́mi ṣe jẹ́ afúfúlẹ̀lẹ̀ ni ẹni tó bá bà ló mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin díẹ̀ ìsìnyánubọ̀ thank you.